أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله èyí ni oṣù ramadan inúlùmẹ́gbẹ́jìkú ìwọ̀dọ́ 1435 nigeria oṣù enihu july inúlùmẹ́lá ìfọ́dọ́ 2014 karatuwa akwanujá ya kogwegwa ní ọmọ ẹ̀ta ibi sọ́rọ̀tù ayẹ kogwegwa ní ọmọ ẹ̀ta ibi sọ́rọ̀tù rahman náà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس إن استطعتم أن تنفذوا من أكبار السماوات والأرض من أقطار السماوات والأرض فانفضوا لا تنفضون إلا بالسلطان فبأي آلاء ربكما تكذبان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا معشر الجن والإنس ó àmẹ́ àmọ́jà alìjẹnú àmẹ́ àmọ́jà alìjẹnú inistapat wal insi maya àmẹ́ àmúnẹ̀ inistapatum an tanfudu min akọtọ́rì samawati wal arbi fanfudu ìṣùpẹ́nẹ́ kùmẹ́ ní kí kùmẹ́ múhùdù gbàgbàdé ojáàlè pàáyé ánẹ̀tẹ́ fanfudu gẹ̀kùmẹ́ rádù kéò إن استطعتم أن تخرجوا من جوانب السماوات والأرض هاربين فاخرجوا ṣeun kuma ní kí dúhù àgbàgbàdó yà lè pàánẹ̀ tẹ́ ọya kí o bẹ̀kúnmẹ́ dúhù kí o látẹ́n fúrún mẹ́ni ká ń yára dúhù bàgbàdó yà lè pàánẹ̀ tẹ́nu ilà bisulkọ́n ṣe dé pàáyé ṣeun kùmẹ̀nù páyú kùmẹ̀nù wọ́n yọ mẹ́mẹ́lẹ̀ tọ́ bagbade ujali kpaani tene to alagidai kallahu tabaraka wa ta'ala ke haka wa gidai mai ni shan kojo kwani liya ojo titala ojajo ojo ki jo anya di yawm at-talaq shan kojo le ki munwa munwa allah tabaraka wa ta'ala un ya anya ka ngamo ma annabi adam alayhi salam manyo gbọ́dú àwọn alìjẹnu aláwọ̀ aka ẹnihi ó amẹ́ amú nípa àwọn alìjẹnu ibi mẹ́ka ọmọ akẹ́mẹ́ ọgbọ́ ọjọ́ anẹ́gbìtìmẹ̀ ní kíra ibi mẹ́ka ọmọ na egwújí ìnọ́lá gbéjúkùmẹ̀ ní kíchi tọ́ ìṣìlẹ̀ nà na ní kíra àtọ́ ọ̀nà torí kíra abájọ́ ẹgbàkẹ́dẹ́ ìlẹ̀ yìí inewuye kumachie kene rule ki nwe maji ehuru mgbeide chenke mgogite enya mdu kemdu to abage shagu nge shadi ete enya mdu kemdu tagu ojo olile mu nime Ma de nga tewme turu kene ka kira kira alu ki kera kamela ya hini rula la abage

jisu ele e o yo maya ni ke na lu tomo shenki mela ku du le ji bi oni ki wo yo o e o edu ba gwo mu ji ati gele ta ko eyi mu ti bi abana ma ona ke do po nya mu ne ku jisu mi ma wa nu ngba mi bi ejo kisu e bi ta du ma kwa na inu jisu al tomo toru kene du wo ma la iku kene do po yin mela iku ojo uwe alijenu uwe une inologu egidomo enyi kuma oda denyu mama ruti hayo kuma oda denyu takenele liyorane igbo ka alola nga igbali gba alola nga sigilike to enyi kuma anedu ma anedu dahu kuma anedu chatapi ile to wa tapi ile ojo akini gboyin deyin ni segun me ni ki chatapi kuma ko gba mi ona un sebi rule kuma ra kuma ni uye kuma anedu rule le ona un chuchuchu mene mene ke ne pamela kuja ne kumera ona unchebi amata kuma cheulele maini hiche onkojo kwa nelia Allah tabaraka wa taala ya jenga mela kuma mao mao ma mune lidaka mamuka dunya mune line me bi nga mela kwa ya chi amela ku la makoti line yududu makoti line keji line ekele e ekelu ekefa ekebi máa mú ní ẹ̀lẹ́dàká ejúgbà méèbì lẹ́lẹ́ taká mú ní ilẹ̀ pàmàlì jẹ̀nu àmà àjọ ọ̀gẹ̀dẹ̀ láì ní àmàlàkọ́ àṣìbí amúnẹ̀ àjọ ọ̀gẹ̀dẹ̀ matakọjọ́ ya ẹni ọyáké o ẹnẹ́kìníkì rákírákí o yẹkúlù ìsánu yẹwùmẹ́ ìbìn àìnàlmọ̀fọ́r takẹ́ gbọ́kú ní ilẹ̀ akàkíní káì ugbùnwà ní ngboku mara ma ya ide mi ngini gbo ojo ngene du aje do tuki ki bu ngini enwu du me ngini so gbo ojo e gboku na ratu ide ngini to ngallahu tabaraka wa taala ala la yakawa mide yeni hi chan kojo na ya maka kama amone kwa malijanu meni kiramera amaine do anikirano illa bisuqon mẹ́ni kàárán tẹ́dé pàú wọ́nyú ṣẹ̀nkọjọ́ tọ́ ọ̀nàwúwẹ́ sultan bí ma na ilábi amrìlá ṣe ẹni ẹkọjọ́ tọ́ ọ̀nà àfi ọya wẹ́kẹ́ lè miálú bẹ̀kẹ́nẹlẹ́hùn ní kélò ọjọ́ kí má ti kò ń dùn wọ́n ọjọ́ lẹ́mọ̀nà wẹ́bí ayé alá ìrọ̀bíkúmá tukẹ̀zìbá ó àmẹ́ àmúnẹ̀ pàmàlìjẹnu ìhà múra kọjọ́ ọdún mẹ́kẹ́ àti ni ẹmẹ́tìmì ni àmì rọ̀bíkúmá yenya ihu nga me amune kwa maljem nikere akichoyoshe umenita naam يرسل عليكم شواذ من يرسل عليكما شواج من نار ونحس ولا تنتصران يرسل عليكما شواظ من نار ونحاس فلا تنتصران Allah tabaraka wa ta'ala inhi manya ku shakara bume amma amune kama aljanu manya ku shakara bume shuwadhun min nar ogona umajen wa bume ma wa nuhasun fala tankasura manyola ogo unaka yi kurudu mango hụ nige mango kusha me chaki jeun shen kojole muwa ba menyane na tikudun oyole muwa menyane na tikudun mayne ku mado shuwadun to lahabun nari de ogo una o mado shuwadun maga kinihi abebo ni shuwadun so ududure alkami amma ko qur'an ne bo akuma kane to amma e kuma e kuma gbolono tuli jali shi ukola abdullah ibn abbas yani nuhasun shududuna shuwadu min nar shogawna nuhasun ya shududuna dale ma anya ku shakara bume ogawna mayududuna falatan tasran taki jama'a yani na tiku فبأي آلاء ربكما تكذبان قراءة جمعك يشيومي أما أمون قال جنو ينعمل نكيرك أكسو يشيومي انت نعم فإذا اشقت سماء فكانت وردة كالدهان فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء الله تبارك وتعالى ني شكرا كما كي وجالي مقانا جنكو جالي مقانا فكانت وردة اغبالي اتاكو جالي يا موديكو يا مودي وردة يا مودي ان لولا ايكو لولا كديها ندبنا كني ايكو ايكو مانغو mamudu weju na kuma ude aba mami podugu na kuma ude ma ude kuma mamuro gugwa na aba baba talki ade wele saka ci ko je mamudu guna abe ati te mamudu guna ma ude ingo talki de yudu chale awon de nge talki anya de obi an lele warde chande jedihan sojo akini o yale a se lola dabe na akini epo iyi kuma wude juna aba to bi ay ala irbi kuma tuke diba o ame amune ihura ko yo se ume ame kwa mal yi yi hu meni ki ati ni tojo se ume ni ta to iru domon ogodun kwa kuchaka wo jo wo se ngwa فيومئذ لا يسأل عن ذنبه إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان فيومئذ الله تبارك وتعالى يعني جنكو جلليا لا يسأل إنس ما تنيلين وجلن wala jan aljanuma ngo tungu nini nige and then bi yojo le fikishini fa yawma idhin muwa la yusalu insun an dhanbihi ma to ne ni ojo wala yusalu janun an ma talu janini ni ojo le shi ya n'inin, ga ma o fi

iyachaka omichaka n'ịnụ ọwụ ihila mgbe oligachi lata kun ya karebun mana ne gidagi gbali gbadagu kun oligachi la kwe gbakumabiun enwe ki oyi megido ihile ya to kaki enwe gi ela ibili ya ni ihe ọhụrụ genu ihe ọjọọ baba mile ohun ṣe na ẹwọn lẹchi ya kúmiyé kéla kúmiyé kéla ohun ṣe nejú mago ẹnkì dùmí ládẹ ihe yémi lẹ yé ni ọ̀gá kẹ́ẹ̀dẹ́ àmámáyàgé ẹ̀ lẹ́nu ọgbẹ́ ìwọ̀n wá wí tí ohun tó ọ̀bìn alótọ́mọ̀ àyà ṣẹun lẹ́nu ọjọ́ iye mi lẹ́hùn táwọn àyà mi yẹ ẹ̀dọ́ wẹ̀ṣẹ́ yìí iye yìí wẹ̀dọ́mẹ̀ẹ́tọ́nà wẹ̀dọ́mẹ̀ẹ́tọ́nà ìfà dọ́mẹ̀ẹ́tọ́nà alùpùpàṣìbíwú wẹ̀dọ́mẹ̀ẹ́tọ́nà lẹ́yìn atakọ̀ ìtẹ̀bẹ̀rẹ̀ alẹ́dínà túbí omínà alẹ́dínà tábàù wàrà áwùl àzábẹ́ wàtàkọ́tọ̀ adìmọ̀ àtìbáà iye nihi oga chue uyi en wa dudu nga kunge duwe to nenge bene unge duwe to nenge bene je mu nge du kupatu unge huwa ne to malalo hiyo tule bagide wara awul azaba ma wala malime ma azaba lime wataqata aduhim al-asbab en ki kuma da ma hile ta ma se yumi wala ma hile ga mu kodame omi chata omi chi idomo yelege akegbo e o jije o ma ko mi je yewe

لو أن لنا كرة فنتبرأ منكم كما تبرأوا منا أي سورة أبو منك وجوا كني تاكو أبي لما يني ما تاكما كما دبته لبا أو كما يارا ما تاكي لبا أما نقول نقول imana kama maci le kama ya maudi bu kama raba mai tengin ye ya kacho ho yelen ma to dale mati no yelen mati no yele yo kolo kune chin ma tal yemini ma tune ile nini mamuda atini na nki yesu kolo mamuda atini ke nke chuchu jabe ga chuchu chini mm so bi ayi ala rabbikuma tukadiba ni amura ko jo chunu me ba mun ne pal je ni yinye hun un mere ayi ran ko jo chunu me ni da e yurafu yurafu almujrimuna يعرف المجرمون بسيماهم فيخاذ بالنواس والأقدام فبأي آلاء ربكما تكذبان نعم يعرف المجرمون بسيماهم المجرمون أمنوا لي في يعرف مامو ما وجله وين قال لنا دوك شنو لي في وجونا وامي مقوليه بسيماهم باوجوي ما او ما ندوم ما باوجوي ما او ما ندوم ما enwa chola ujui kumanikine kumanikine du mmoja leta Allah tabaraka wa taala ifsiratul qiyama ingilimeta la uqsimu bi yawmil qiyama ojo na kola aliyenhi wujuhun yawma idhin nadira ila rabbiha nadira wa wujuhun yawma amoja aka ojile ba ma ma wujuhu yawma idhin ma ijuma shehu baya shi ila rabbiha nadhira ojo nga makijuragu amage mumune tojoli yeni aluke yuboka shehu ka aka kegbogere ba yanabuka adomo ojuhu yawma idhin basira eji bele chirudu panyanshi tadhunnu an yuf'ala biha faqira ima yechi kuma makukwa kuma liko yole ngedo ma, boti diju kama hodede yo yele ile to ibuka uh, domo to etini abiri yo gala ko amado arabu ko yo ka mo shegi she buyure gita bale kara bele ke gwa fiche kuna e o mda bi alati suratu la suratu ali imran yango ya kare bo mo len kidu aya delika nyomele lualu ele o mo le gboko oja ngo ju ya mo amoja olaka yani yawma tabyadu wujuhun wa taswadu wujuh yani ojo le a. abụka adọmọ ejuma chegba ya chei abụka adọmọ ejuma cherudu ya chei yeladụ nga kinihi amụna nibe eji rudu omole amụna nibe ke ejuma chiji ho mo yele to anabi sallallahu alaihi wasallam anwo chuju ola lele yenihi ama ma ma sheikh mamma daji kwa na ojo na ba in n'ebe a na dudum ana dudum mata ghura na min athar alwudu yeni ma ngbe mata chalu ya kwa na ki bobole iji kalu ola ma se ugbe gbe gbe ya se gbelegede un ya se yin mare ila dunga kini na anya nu ju olu ju jojo na na anya nu ju na o ka se ju ki a se hu o ka se ju ki a se uka ce yi kalu wala ki afana tangola li umune wa nabi sallallahu alaihi wasallam ainihi shan kojo na liyaba to ina be gido mako ma du kwane man kana lahu imra'atani ene ki noya meji enoya meji wa lam sallallahu alaihi ma mene ledu daji kwa na ojo na ba wa shikuhu ma ilu eji ku ma kuluka gugu kwa tewa na ichu kolom eju nka ga ne ni ju nka gbola no nka emo ga ne ma ka emo ma ko galu ko be ku in o nka anyo ni ere nka anyo ni eju nka gbola ni eju nka e uchu ta gale gala akare bo ino ya miji ku hile o ka o ya fero te kejile o ka ya se un dunu

mdu nga ola ujue ujue ujue ujue <coughs> kamu na ya na ojo na me to dala allah yeni hi alu ka mene nyo ka kujue mai ogene le nga amene jene nga on kujue ma de to ojo na ya amene jene manu jue ma mama yu'raful mujrimuna bisimahum amene jene ujue ma mane du mama ojo na yi fayu'khadhu bin nawasi wal aqdam umune bayani hi annabi sallallahu alaihi wasallam akini en ko ne chachi taki ko ile en le adaji ko won yona te o chen ko akini hi egbadu ko ma chote wo do do ede abuku ma nabu eda ojo na ba e nabu e em da do gido yin bo man ojun sisi e se edu no erenu eren a che jijali agun a che ji senaga tilinge ti anaga tilele akadogbo eda ikadogbo ama ojun oji poku edon oyi atoho todo ka mun ki le ko mani ki me ele ko todo me en wo ko bo ma ta ki mudugo ma ye to ju nche chino e e ma che chino e ni ma mu ku ju mu ju e yurafu almujrimuna bisimahum be o yi e che toho tak ma me o yele icha yobo nge ne aluka budango le pa ko sa yobo lele

se wu yogu nwecha ne wu yogu le ngene da ojo nai ishi odi nwecha chi odi ele ma kunya gba ma nu ji ngene da ojo nai to da na le me ba yuraful mujrimuna bisimahum u hi ko ba yo yi amune se mole ne ma ya na be gidomo kama kwa ne ejuma de gba unu Hmm, amma da kamar da ya kalli gine-gine aya kura ne kama ne uji gili kama shari'a mu kan ni chama ya sa luna doji mu kan ni duhe wa leli za sa je doji mu yi un hmm, ana shari'a wa ya dawo bo yo we ku ne de ki no ya le gbedo yo na e ma kan le gbo yile dan bin nawasi wal aqdam ma ya woyumo jo na ba ma gwọ onye makpa anyị nawasị ọgbụ ọgbọ ọgbụ ka ilu oyi dekpakpa anyị ọmala madọ nawasị ate amadọ ngedo akwọ ụgbọ etie akara gbọgbọ oyi ya e, madọ ki nawasị tọ nasi etu madọ nasi a ụnara badọ imudo ọwa imude nawasị ọgbọ ji ọgbọ oji tọjọ nke mọmọ ọwa ọmọ oṣù pọ nọdụ ẹ mọmọ ọwa ọgẹgẹdẹ eke gbatịlị kpakwụcha kaa

ọgbò yí mi ọmọ kejì tí ń tí ọgbò kejì mi wọn yà wọ́nyẹ́ àdẹ̀kọ́ ànẹ́yìn yí ọ̀kádùbí náwà sí ọgbò yí àmọ̀nà mà ní wọ́nyẹ́ ọjọ́ náà wọ́n akọ̀dám mayin akọ̀dám ẹn kò máa dọ́ akọ̀dám tsọ ẹrẹ̀ òtánẹ̀ dẹ́ alkọ́dẹ̀m alkọ́dẹ̀m sẹ́rẹ̀ dẹ́ ẹrẹ̀ òtánẹ̀ ẹn kì dúkúi òkè èkìlẹ̀ rẹ̀ gbogbo wánẹ̀ àrẹ̀bà dọ́ alkọ́dẹ̀m ìyàmú ìmúde ìyì ìmúde alkọ̀dẹ̀mẹ́yìn nìyí iya mudo wawa mudi al aqdam to mago ya mu ne kwere ma mago ma ko bujima fa bi ayi ala rabbikuma tukadiban anna ma yi do dhahak yanhi malakuji yede do do yutu yo yo ma o maunadun radha takuma kuma lutuna ba agba ma kunyuma agbale kuma kunyuma takuma ma agbale akuma mudu ma neyere ma ji.

أنك راي ريدون هذه جهنم التي يكذب بها المجرمون يتوفون بينها وبين هميم وبين هميم حان فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله أكبر إنهم هذه جهنم التي يكذب بها المجرمون هنا جهنم أمده هنا جهنم كده أمنوا لي في ما ودوري مي كبك ما دهله ملغا ودوري مي كبك ما دهله تو هنا جهنم لله أجوا يا مدن أمام هنا هنا جهنم لله أولده na yatufuna bainaha makduma kada agbade unale yatufuna bainaha maduma kada agbade unale wa baina hamimin agbade omi hamim mamadu kugbo onugunugo una mamadu ugbo omi omi una ikuma higwe bagoka mamadu kwe una mamadu omo a ni kwe gba tegba bi mana تارة يعذبون في الجحيم وتارة يسقون من الحميم اغباكا ما ما زابونا دوما ولا ما يقبا ما ما كلتهنا وبيك ما دوما ما تو بين حميم ان ما دوما تتوا في اغبادي ونا قا اومي ونا تو بيبو كاكيني اني كده شوجو ني شي ناتو ني شي ngo nga hamim ngomi una kidai bimana omi una yake ki anin yake kuna unki ligwo meke nga kuna du hmm. anin bimana omi yake da baharun wa qad balagha al-ghaya fi al-harar ya kuna yonyo ingole ligwo meke nga kuna du da hishi to mole un chomeke omoki akuna omonge ngwalia un yakuna kwa kucha kake ama ojo na ba yale gudi grile ne hmm to bi ai ala rabbikuma tukadiban o ama amune paljanu ura ojo ke se ume yame nikira ere nko hmm ولمن خاف مقام ربي جنتان فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه جنتان انا دوك ارايلو انا كي ارايلو غوغو وداغو كي اداغو غوجو ندوم ina dukiya lo udaku ki anya dago ọgbọ ojo ọdụm iraba yenneta aljana mi ji madu ngene le ene du ma dal yeno ko kan originally chen kam do ma ma dal yena ka aljana ka lo yo de malu ka gide hun yin aljana ka ma e ojo o malu gide hun yin amma ene du ki chuku anya dago gbo ogbo ojo mo ojo na iba bebe ne

omuna nwunye na buka ya gida ya lulu ji ma ce nana amma da ojo kuma da zaba ma to da dini gida ba mana luka to da dini islam annabi sallallahu alaihi wasallam mi sahabin ha complain wani ne ya chadu an wa ba ta yi tabalin wa mai yin ni mai akuli shi ojo ada ti ko eni ka me ya gida wudu kuma ma wa igbele ri riyadu salihin a ile hadisi gidai ini sho ma du kadu jo ne mana le alu mana ke li mana du ngun gun kweralu itadi ni unon ma li ma bu kora akadu gan to ma tu ko yone usta kun ne gibi en abana le to go gene ko unu bleka kisha uji ngo ngo ma fir'auna in uncha isha uji wun ojo ko munu blelele ojo ko ma mu hewu ola zaba ki fir'auna dun ha amọ́má kì bí àmọ́má mẹ́ta wọn bi bí ẹ̀tẹ́ta máa ṣe dọ́ha máa kó dọ́ha yìí torí ìmá ni wọ́n àkúlé ṣe ṣe dọ́ha àhótánù ma náà dọ́ha ẹ̀bí ẹ̀hún ṣálú ma ábì tẹ́ ọmọ dọ́ha yìí onobìnrin ìtàdí nìnàkọ́ ẹ̀hùn kí òkú ọjọ́ fẹ́tìmọ̀ kọ́ bàrọ̀ bì ha ìkò tí kàkí àyà una ma kujate ma, ma, ma una kujogane madunungungu una temwi taku una ina kwanyola umi ungungu una kwanyola gugu umi kido umi kidango lang imkito ipa tuna ndabe ne koko makini hi ma bi kutuna ba ulaihi taki una ngoju kwane umi ngo kito una ngoju kwane yini ojo rabbi ibn li indaka fil janna ojo hal janna وكني ما بيوي هالجنة ومتين وني فرعون به ونجني من فرعون وعمله وهم جادوه بفرعون قاي أشيبا فرعون تي ojo we hun jadu bo amena asite amakafiri te o ya firauna de tude tuda tude wi ichakuli gidei tudu ojo ichakuli khafat maqama rabbiha imake jo ngo janya de agbolu kasu haibu bin sinani ne sahaba nabi sallallahu alaihi wasallam de ma zaba dunga dungwa igonya dini hababu bin al-ariti sahabi annabi de ma zaba dunfa igon ya dinu bilal bin rabahi okuta ma adu te agu ma adu nojin o ma na agu amate gina na agu okuta okuta ile mam te agu mama mama agu le nojin ka ne ka ya kola ne ka gon ya agu takibo mu na na agu na koko ma wo ye agu ya se ho ne ya ni ene ka ne hu ma gini ka kala mon kodi un ge sha kuma tono yonga ba sha lu kunga ẹ̀dẹ̀gbìtì yìí lẹ́yìn ó yí ẹgbìtì yà ṣe dàbá lẹ́yìn ẹ̀hùn tó káfà mẹ́kàmà rẹ̀ bìí yà ṣòkù tẹ́lẹ̀gbà kí ayádágọ́ yóò dún ọjọ́ mẹ́rẹ̀ tàkì jẹun yà kú líṣẹ́ màdíkì gbogbo takọ yóò ájà dùn so ẹni màá dọ́ra kí sùmẹ́yà kì í ṣiyé bilal bin mm, kì í amar bin yasir mọ̀bàtà màdún gbogbo iyẹ̀kì mamere ndu jimo mamere ndu jimu anyalaka mamere mumune du jima anyala mumune ma jinyo nyo nyo nyo nyo aluki ma yetan ta machine gwa manyala letan ma anyele igwo ye arate mi ye arate mi ta madunu gunu ta ga ta ta ce kuma dunya ama de ke gogo ta ma anyala mle yi ma mu jaba gete ma kine je ke tadi no me yo ne tadi no kono allah ngawo nko subhanallah

ya takada talbis talbis iblis eh ibn al-jawzi bayin ma chulu ka do joka lugbo kuma da ya gide ya wa mole bayin ya do joka gide ba otulale shata otulale ata yi apaya che ya shiwazi ashadino memele un che hola mola abu ne ma nyo kwani abu ko ne ma chaka na nyo kwani yo yo mola ne yo mola no yi un taka mo na atija aro yogi dai na ele hayi en jeri da biya mun tegbe obodo amun kwa kucha ka kola ya na ka ki anwo di hiu unu bule le ba to oyo se sele isi igbele ni ba igbapa omo fe isi omo nu ise taki je unche noko ba haka inoko ya sha lo ke don unu ya yo ngane le yo ngenu acho taga de ya yo nganu yo ngenu en acho ka ya e yo nganu yo ngenu en abe ku magboko bi ama ama no eh, yo ngana men eh abeka ali ke yo amali enwa dai oboda mu na o o dalo yo no bele gide pa unu bele gide aluko yo amune yati ya ne wi ki ma yeye ki anitirumani

yóò máa dọ́jì ní ìmúkórí ọ̀mẹ́ wọn ma kàwọn àkádọ́ ojú òmìnir lẹ́dẹ̀ wọn yà bí adága ọmọ òkè wú lẹ́yìn ọjọ́ àkànní àzáni láyàn kíhù ilá záni ẹ̀tàn àwọn mùsùlùk iṣẹ́ àṣìjì náà ẹ̀ṣẹ́ bá abúrúkẹ́ dọ́jì kàdé bá ọyà àṣìjì náà ọgẹ́ ẹ̀yẹn yálé nẹ́yìn wọ́n záni ẹ̀tù láyàn kíhù ha ẹni ẹgẹ́ àṣẹ́ àṣìjì náà àwọn mùsùlùk ìmáṣọ́ àṣìjì náà ní ìbẹ̀káṣẹ́ bọ́ àdọ́mọ̀ وحرم ذلك على المؤمنين to gaba na launo blaye yuta ne wuwa ko kubya kede kubya kede ke ole tala ali kede bi ogi ame ami ne amo ami wo ne adu fedo ke ne bi ke bobo chi u fedo ali yo ko ali ye atin ali yete eme me yate bi ke bo ogi anu fedo ke ne ede ojo kiti yàmọ́ tó yàn kú ṣẹ́ká mẹ́yà dọ́ kó bí i àtìtìlàlẹ́ ohun gbogbo àtìtìlàlẹ́ ohun ma rọjọ́ ìdọ́mù a ma rọjọ́ ìdọ́mù ẹna e adúmí ohun iye mi mẹ́ e e i innocent ìmọ̀ anya yóò tẹ̀lá lé yéṣù ní máa tàkì yọ ọgbẹ́ àmà tẹ̀lẹ̀ yọ bí ọgbẹ́ àmà tàkì yọ ọba tàíkù ẹta ṣe alálẹ̀ yìí ohun tẹ̀lá lé pakúcháká kẹ́dú yí ẹ̀gẹ́dẹ́ wọ ẹta onúyẹ̀ amúpakú yíyàn gbọ́dọ̀ ẹlẹ́ pakúcháká yọ ńgá fún àtàbáyọ̀ yìí ọkọ̀lẹ̀ ní gẹ́dá yẹ̀ka yìí ọba tàkì ẹta ṣe alálẹ̀ rẹ̀ yìí tó ọ̀hányá tìnà kan wẹ̀ ọ̀hányá tìnà kan wẹ̀ ọ̀hányá ọkọ̀ ẹ̀tẹ́ àmà àmà màlùkà máa ṣ bẹ́ẹ̀ bá gbẹ̀rẹ̀ wọn ká mẹ́ta bí tabókò ẹnu yí ọkọ̀ àmì àdúrà ká mẹ́ta gbóhùn yìí lọ́la ọ̀hún ẹ̀yàn ọkọ̀ tẹ́mi tí ọkọ̀ lẹ̀ wọ ẹ̀wọ̀n ayá kọ́kọ́ ẹlẹ́kẹ̀ kóbi àgbà ọ̀là kọ́lọ́ yókì bẹ́ẹ̀ni ibi náà ṣẹ̀kú yìí Eh, akwane po tai kere daja higere to gani message ka me do ayo ngi ya mele gba un ame akun ngi million meji wini edo le agwa ne gegmin oko e yike ne di yoga la kala yila nga takwa me million meji ene ki agwa win million meji onungo ne de account on takwa agwa wini win million mtn mtn akwa win million meji Ṣé ọ̀gẹ́ mítí ẹni náà kó àlàá kẹ́ àkóṣe abánilẹ́jì ha àlàá yà kún àmìnà fún àrùsíkọ́ lùlù. ma yi ngini dikile ya ko eh, ebo amatikadi metikadi nga mune boruku metikadi ma ala aro me ngume emje na ji gbegbele machine boku boku ma ya chu be oho e mese yili owe wi ni 150 owe wi ni 500000 epo ta he ya wo gba eni ọkọdụ ya chakachu na ya chueli egwu owuwu na ya gbonu ya ege nihi 100,000 ede ahụ na mgbe nweta chineke oyi ọkọle chineke oyi ọkọle toro ka emugbate ya oge ụlọ ọkọlele emugbate ya oge ụlọ ọkọlele chineke bụ oji sira labara oyi na ihe wee weta ọkọ ga-ere ike ma ya ya ya yeyi a ga-ede ọkọlọgwụ na akwụ anya akwụ nwe gbakwụchaka ebe a to ene nkwa a na-achị mụ nikọlọgwụ na abịa chiki enihi e, kọlọkụ na atị nkwu echi mụ gị tewe echiche echakwa ọkọgbukọlede eni nwe ọ na-arị abayọ ka yi o so kama ya ume a ka yewe mgbe nkwụ aka eme na oke ogele ewulele yeyi nke ma mele ji ma metinye anyị ọ e, e ga ede ede nga ebe ibome ke oge egwu ngeta n'ala lire ire egwu egwu n'ala lire ọ ede ma gwọla ọla gwe nwa ọtụla nubile ni walanga ediba mi unyi ma unyi bene ma unyi bene ma unyi jali ma ko ma ko unyi jali ma tete ko ma mi ikete ma du kunyo so ma unyi ko ate omola ngbo ma wala de eni go wala le ko ya wala go mudaba tu wala abu ko bi otula wo nubile nubile wa yo wa yo yo

taki miwidu bi iruku iruku kwato moleki airuku mole iwanin ayelin takwa ukuku to algunu gene iteme ididi igbisi okobi ayin ididi igbisi okobi ayin igbigi ọmọ ìjùmí abẹ láyé àyè ló tún gbọ́ láti bá tó yídi hùn ìwọ̀lá ilin abe abẹ ìwọ̀ ọdọ́dá yìí òkú teki hmm.

amamdu le mamle tiki chong ma ma mokundu mamdaji ble ma mokundu mamda ti yona ti awon mi hon mundu mamda ti yona te ma ki ha ya bo ma to mo ku tela ma le ku ku yona te ke ene o mena ki to ma cho ma daji ma ni tena mo dal kebaru ma do ma cha do ma na chi kolon un um, ma gbo ma gbo ma gbo ya ka ya kola mamda mena ki aja ya lakini waliman khafa maqama rabbih jannata lakini ado jo kide ba idihe ne ki chupu ukwana ogbo ojo un idihe ne ki chupu lakini ipada go ogbo ojo umu ya ya kan ojo ene duke a chupu liman khafa maqama rabbih ene duke a chupu lakini iyo ogbo ojo abi aka jannatani aljana migi madu ngene le tudale ulezi na kide ko ko ya ira ule ko la futa bu kide ko ko ya ira taki ko yi lona gida ba to aljanna wuce jume jinshi turale ma dulu kale lewa mole allah ta'ala alam bi sihhatihi ojo mo melew ibn ibn ibn al-jawzi on duwa ya taka da talbis iblis ma ma taka da boboke en ya le to ọjọọ mi ame amune kwa aljanu yenya ehun menege akisho yoche umen no zawata fanan فبأي آلاء ربكما تكذبان ذواتا أفنان الجنة ميجي للبا يجي جون ماشينا مولو ماشينا لو أفنان machi nọ lọ bí máa ná amúlíkì bẹ̀tù máa tọ́lọ yọnyọ ṣẹ̀jí hun abẹ́bọ̀ akíní afnan ọlọ́kù máa káàkiri alẹ́ nẹ́ẹ̀bà ṣe akíní máa kíní afnan tọ̀ bí máa ná ọlọ̀ rẹ̀ ọlọ̀ ilẹ̀ mdà tí ọlọ̀ yóò lé ẹ̀dọ́mọ̀ igẹ̀ ojú ṣe káàkiri nọlọ nọlọ ìṣẹ̀ ńlá máa yan kuma do afuna de to ye jumle o mamelengi shi to bi ay ala rabbikuma tukadiba o ama amune kwa maljanu ora ko yo shi ume ha yin ya me ni gere ati yo shi ume ni ta ogbodun ojo we shi wa yin na فيهما عينان

ọjọ́ ẹ̀ṣẹ́ wọn àpapò فيما من كل فاكهة زوجان فبأي آلاء ربكما تكذبان فيهما من كل فاكهة الله يعني من كل فاكهة أولا يرولد كل فاكهة

oyi ti àti ni ìníkù ẹ̀mọ́ ìyàníkẹ̀ máa mọ́ ọlá méjèèjì lẹ́dẹ̀ ìnọlékẹ̀ mọ́mọ́kàdúwá hehe alemúgidẹ́ ọlá alemúkà alemúkà ọlá alemútẹ̀gẹ̀rí kọ́kọ́kà lẹ́yìn alemúlẹ́dẹ̀ máa wọ́n máa lè mú ọgọ́lẹ̀múnẹ̀ ọdún lè bọ́ ẹmọ́ èyí dábà alemútẹ̀gẹ̀rí ni yẹ́tẹ̀gẹ̀rí lẹ́yà ṣe ń yẹ́yí máa bọ́ dábọ̀ gẹ̀dẹ̀ gálkẹ̀tẹ̀wọ̀n àṣẹ̀tẹ̀ ọgẹ̀dẹ̀ to ma duwa wala me gile de min kulli fakihatin zawja ma mo do lo la duwa ma do le ke mo wa ma ngo do lo mune a o le ke ma ngo mo ma dan min kulli fakihatin zawja amune ba ma e amura ko yo ti o me ka ko chakai ha age kumeni kere نعم متكئين على فروش بطائلها من صبرك. وجن الجنتين دان فبأي آلاء ربكما تكذبان تو من كل فاكهة زوجان كناكا كواي بولاكا كما كما يون zawujani lele yake mo ko yake mamu zawujani ke ya ti egbe pe emi ti debinu mamudu aba yoyi mami egbe mudua mami emi mudua mami egbe mudua ole ka do jali mamudua ye emi ole ke yo ya na kechi ki magun ya dala ai ka ti fresh one mamudua ija le mu mamudua yoyi ale mu mami egbe dua mami egbe do ama omi mi do aye kisi egbe ita ye ngeta ye ile ti mo mm imi de se le ile egbe be ita ye ngeta yo la mi ya ni emi kisi fresh kena do to ku mi ngana do pe hun aliko ogale ngi de en du kuma doa ma'rufun wa gharibun ratbun wa yabisun yeke modomo yeke mamoni domo zawjani de ye egbe domo ye o yìí mi àdọ́mọ ẹgbẹ́ àzòyàn lẹ́pìtì dọ́mọ tó ń aláwọ̀ àwọn kan wáyé háyà ètò ọmọ ajá wáyà kí ní hin tàbíkà ìgbìmọ̀ tẹ́kì ìhìnà aláfúrúsì àmọ́ máa lìjẹ́ náà bá máa kí káàkà ní aláfúrúsì jójá àtẹ̀ fúrúsì ṣe fúráṣì rẹ̀ ẹ̀hùn kára bá dọ́ fúráṣì sí fóòm ẹ̀sẹ̀rírì ṣàtẹ̀ rẹ̀ fúráṣì àṣàtẹ̀ àtẹ̀múdọ̀ ẹ̀múdi fúrúrùn fóòmù múdọ̀ ẹ̀múdi fúrúṣì àwọn fúrúṣì to furush shi ami fom nga mo ma lije na o ma kika ka na joji nwi boko inu ha ogegede atele ba ogegede atele min istabarako eh istabarakin goyi en jaga yake abijuje mu ma ne ducha ma ne ducha ogegede atelele weke no le kutani kujate echi ni ngoga te gugu on bunyo le daga le daga ịnwụ ma na eruchi ogegede hmm. atemite taka mela kwachara ya gịnị isebere ka ma na-eche iyi nye m gibetu ma abịghị uye ọla anyị ji agaghị ka abịghị uye iyi ụmụ na eruchi na nwere ma anyị na-ebata ịnụ ha ụkpọkwu ma aka ụba temama min baraka ikwe họọ ikwe istabaraka ụka hmm. ni beshit mi hmm. abụrụ ka tee machu tonu ka dị aburuki fóòmù ẹ ṣe gbélé kàdé ẹ mú pàtẹ yọ mẹ̀mẹ̀lẹ̀ kó bó mákẹ̀ẹ́ owó tẹ́ ní dúkìá lé yàṣọ ọ̀tọ̀ tọ̀gẹ̀nẹ̀lẹ̀ ukò yẹ́ kí a dojú yọ mẹ̀mẹ̀lẹ̀ ukò yọ mẹ̀mẹ̀lẹ̀ ekú lóhun mádẹ́n ohun ma kó bà tẹ̀má ma mú kó bà tẹ̀má ń má ìjẹ́nà alìjẹ́nàtẹ́ ìní àmẹ́ rólí kìdẹ́ alìjẹ́nà méjì ìjìlẹ́kùnmá kọ́mọ́ alìjẹ́nà ẹbá dan yàjẹ́ mẹ́rọ ọjọ́ àkíwọ̀ dàníyẹ̀tàn aléhìm ìlàlúhà olùbó kìdẹ́ alìjẹ́nà yàjẹ́ mẹ́rọ nani tọ́gẹ́nẹ̀lẹ́ jẹ́nà alìjẹ́nàtẹ́ ìní ẹ̀rólí máàkìní ẹ̀hùn kìdẹ́ ìṣíní jẹ̀nà mẹ́bá jẹ̀nà yẹ́jìní tọ́ ẹ̀hùn lẹ́ èrò ìṣíní rọ̀rọ̀mọ́kì èyí ṣe arab ẹ̀lẹ́kùn ọjọ́ àkíní wọ jẹ́nà aljẹ́nẹ̀tẹ́yìn ní ẹ̀rọ lí ìyẹ́ aljẹ́nà lẹ́lẹ́pàkúchakába bí ma na sẹ́mẹ́rù ha ẹ̀rọ gìdí aljẹ́nà lẹ́ dáadì ni a ṣe mẹ́rọ àmà aljẹ́nà mẹ́gbọ́kọ̀ yá ka ìsúrẹ́tìl ha ka ẹ̀wùn mẹ́ta ni yẹ́ ni kò tó fò ha dáníà ẹ̀rọ mado amado enkumado pato hen uh, eh, obogoli mano obogoli manedu kigoba abakika kide aljana abako magulu kide aljana abako pigolo aljana mado obogoli ton dani shemera na neyo o wana da gedu ko yin gedu talu in kutufu hadani ade wadani yatan alaihim bilaluha wa dhillat kutufuha tadlila ay suratul insan tudala wa aljanna o oh, mana da ma kan gide aljanna yin wadaniyatan alaihim hmm? wa jannal jannatayn dani na'am altu ya ya mun fa bi ayati rabbik ma tukazban fihi nakasratu tarfi فيهن قاصرات طرف لم يتمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان فيهن قاصرات الطرف إيه ما رجينا للبا إنكم هذا الطرف ṣe akolo ẹ̀wọ̀n rẹ̀ àbàkí tí ìbá ẹ̀wọ̀n wọ́n máa kí ẹ̀jì yìí ẹ̀ṣẹ́ mẹ́wọ̀n yìí ma lọ tọ́rọ̀ ẹ̀lẹ́kún tó abánilẹ́lẹ́ eéjú gìrẹ́ ma ń ọdọ̀ tọ́rọ̀ eéjú àgìrẹ́ ma ọdọ̀ tọ́rọ̀ figuratively ní mo ṣàlẹ́jú ma náà yọ́ làmùkìṣà wákòóngẹ̀ni so abok ma bo ma yin school ma na ma do figure of speech of speech ka so eh ne o gele ka kidomo so figuratively so ma de ju ka kini corp ge so duda lo ju akini hi hal jena lele kasuratu tarfi domo aboki aboku gane ma che nya kasuratu tarfi o gane ma che nya bi na boku ma de ju ma da de kuma ma go ne kele o munele guja mo ko ma dunu ama ji aljanna yi mmadụ ala na-ehile mi onye abụdụ ya ekwe omume me yonga ṅụ iyu ekwe yonga ṅụ iyu ki akwụtodu eyi inwe onye ene mụ na ka liki ni moto lemozin alala abayọ ya ha natọla hmm, ọjọ alahakubọrọ tó abọ iche mi wọn yá ká máa gùn nọkọ táàbù ya yìí kékeré òǹkẹ́ nọkọ táàbù ya kai allah akbar oye oh, kinga madu eleyile we pa adagu gola enyile oga maru dong yaki ni yumi ora yaki yumi yola yiriririri gelawa yiriririri ayeru ola we we enyile domo omi ke wa gola we le anenu omi na wa ne ngbe ke to mo mi la na lo mo kolele eni we o ye do de sini wa wo ka madu mi guna ate ahwa huru ahwa huru enogele dun

aha e before you know uye ịbịa uye nwa ọrụ bịara m wee wemi mgbe ka akwụkwụ nakwu uye nwa ihe ọ n'alẹ ene nge kedu m amemkwo yi hele ha ha na akịtọ na mehi yilere m ichi omi onwe ame adị na ike ameke eche ụka yi bute ile omi onye ele hụhụ amegwa na etika amemdokwa na eme omi ekini kwuna amechi yi Ela kee de la, ela fresh ka kwaja la kwa enyele ame muka nyi eŋela, eŋela ebe ọ bụ friji ma ma ya dọ, unu atụ ya amele te, unu ya amele ma tụ ya amele ga ekpalu n'o, ndị amịlị na ebe dị friji ya ya na amele nụ, une te, amaela la, ama friji, tomato agba friji, igogo ka mee nọ agba friji, ọrọ gị bọọbọ agba friji, obi inwe ka ela friji. Enikpabianu. alùpùpù ẹ̀dẹ́ ọgẹ́lẹ́ ẹ̀dẹ́ ọmọ yìí kí mi jálì ọ́ ọyẹ ìgbẹ̀tọ̀ afẹ́dọ̀ adìyàn ọba yọ àbújá ní ẹgbẹ̀gì aka yìí nínú àmá yìí kí mi jálì ọ́ tó dé kìtì ẹ̀ nìyí límẹ̀ tó tí a gí ní ìmá ìtò nẹ̀ ẹnẹ́ka ọkọ́ ọmọ ayọ̀ ìkàmẹ́wọlẹ́ pakúchára màgínẹ́ òǹgídẹ́ ìkìdẹ́ yìí pakúchára àmúkú ẹ́ moto iko kekele awa yi iye ngode amudunwe

ya adịjugo na gị hịọ ya gwa na-ekele omune ịgọkọnwụ ya akọkọnwụ wee gbokobịa gboo abụrụkọkọnwụ gbokobịa gboo ga aka yị egiye ọkọnwụ gbokobịa gboo ji agị n'ihe arị n'iju ya agbụghị tulu onu maka ya egiye ọkọnwụ gbokobịa gboo ide ụgbọ n'ihe na ekenwe gbokobịa otu ochi ile ọrụ daba ikeju nwanị ikeju nwanị ọkọnwụ gide onugwu uche maka egbokobịa ama abụọ abọkọdọ mọkọ kawa na egiye onye a na ire ta abáyọ̀yí ábíkó wọ́n abáyọ̀yí kí ọ̀gẹ̀ṣẹ́ àgìdọ́mọ́mọ́ yìí tọ ìyá dìgí tìlù tó rọ́dà mi ọ̀nà kẹlẹ́ èjì gbókú yàtọ̀ kan olè yà hàn náà tọ́lá mi àmá àbóbùlẹ̀ àlìjẹ́nà na sírọ́ọ̀tù tọ́rfì má jẹ́ kí bèbè ní jùmọ̀ má dé dùnyà jẹ́dá máa lọ́nà kẹlẹ́ òmìnir ọkọ̀ ma yá wọlá ihe alụlụ ọkọ ma kịtị ma agụ ihe alụlụ ọkọ ma iji marụ ma ya monitọ nwe ajịcha iwe ewu ọmọtakwa ajịcha atanụ ọkọma mmadụ ya ọgụ oyi ama eju kụrụ ọkọma yuo ire iju ma kụrụ ọkọma enene benu ejibenu enene ga ejibenu ufedo oge ja ma adụ ọkọma yi achịchi na ekita n'ọkọma ka ọ sụrụ atụ tọrọfi ọkọ ma kịtị ma agụ ma nọrọ datugbo mune annabi sallallahu alaihi wasallama wataka daka kabubla akochi yo karatuma kumachi mado zadul muslima hin ihu momola annabi sallallahu alaihi wasallama ini adi dilango de bughyatul muslimina annabi sallallahu alaihi wasallama ini shan kono gulailaimi iyo konbina abubule yake danu mo made aljana yin maini hi qatalakillahu inna ma huwa dakhi indaka indaki dakhilun kubo yin shono no yoyo onno yo ni se gugu omo yo ama ojogide oyi wo n'obule ka egbọkọwa na anyị ẹ e ma a oge ocho na ya yi ariye na emi ya adịdị nwu yi anyị fara kake ile ina ibo tiki ki ya ya kwugbo mo ki ada gbo emme ojo akara e <laughs> ka eju ti ti toruko toruki ku akara ayi o nwe ru wo

nem ya tomi suna bi ma na mata ba daci udaci ọkọkọ ya kó mamatan ma dọ ọtú mamatan ma kọlẹ̀ daci kó ngẹ lem ya tomi suna mata ba dọ alijanu kó ne ta ba dọ ọtú mamatan tí ó yà dúkẹ́ ẹnẹ ilẹ̀mí abájọ yìí ẹnìkè dìná yìí ẹnìkè rẹun ìníkè jẹ́ ṣe ọmọkẹlẹ́ máa tẹ̀wọ́n mamatan àmáwá ìdùṣọ́ agi baya ka enele dagi baya ka atenele ma ruto abụrụghị lere ọga dị ma ruto dagidi na <laughs> ehe gidi skulu ya tikiti ja mọ òun dagi gwọtali ya ma mọ ruto ọhụrụ dan ma dọ otu abegwu ma aka ma achọ ma ya ele ọma ya ma ya dị ha makwa aka ma yi gologolo ehe awụ ma ya ogide acha ma egwu manụla ma ma chi duo ama ya nye yi nwuru da ga adala ya ọma ya ada ọla gị nwụdị ọma ya ma kuma ọchụ kọ ma ha ọchụ ọma ya nwụdị ọnụ ha nke dudu ya ma ha ọchụ ka onye ọla nkọ na ma temụta gị okolo ye ma ebe ya nụ mọ ọga

yíyí hun mẹ́ni kéré àti ṣojọ́ ṣe mẹ́ni ta ó ọjọ́ wẹ̀ tí wọ́n pàbó ṣaká rẹ̀. كأنهن الياقوت والمرجان فبأي آلاء ربكما تكذبان الله أكبر الله تبارك وتعالى ينهي كأنهن الياقوت والمرجان نمم كما ركي ياقوت يبا ume maluki achuto iba me akini hi gold kepo wana iba oka Allah ni ya kutulele ya kutu shokuta ni seyi marjanu ngun go shokuta ni seyi ma de ha mon kuma ne ru cha men igo yeke ye aye ma biru ka mudun dale ya kutu ya kutu la ko jimu marjani ke marjani lenga akudun to ya kutu kwa marjani le alukuma de ogbo chuto iba abare lenga bobu lelele de abdullahi masudi yana nabi sallallahu alaihi wasallam ainihi onu bulal jena ba onu bulal jena seun ki ko togbe alo we ke choko nke li iko togbe ba la yurabi yadu saqiha min wara'i 70 hullatan min al-harir hatta yura mukhaha hatta yura mukhaha yani onu bule o ma jena je ko togbe ke alo ba n'uju ọna kere ṅa deli mgbodu kebi alụlele eli yini hata ma ọkọtọ gidi ogbugbo ere ba yini hata yi mụkọ ha ọkọtọ gidi ogbugbo ere nwe ba yini wali n'uju ọna na adeli yini wee dubi eleba gbọgọlọ na gbọgọlọ

ejuo ya ha hazie na nwụla m ịnụ na afụfa na ka ego eme ka ya chịtọ ile tụnye na agụ ya n'alụ e e ole ejegị m bole kwụchikwa ya akwakwụchaka hmm, ịgbọ nwa ya gbọ e jeji egbonye ndị dodo gị ka a toghị ọna taka agbọ ohu nwere mana tobi hmm. ayi ala yarobi kuma tukadiban wura afọ yóò ṣe mú mẹ́ òmùnà ma yinya nga mu ne jenu mu men ki ray rew chewe chemu men o yo we chemu abago chaka e a chemu abogo na lema هل جزاء الحيطان إلا الحيطان وبأي آلاء ربكما تكذبان الله أكبر تو بوب لك دي الجنة بوك لا يبوني آيانا ناتلي mubilek mu adali jena ibu kelek idali jena abunya ya wewe tuli mubilek mubilek ama shoro wala Allah wa rasulu alam hadisi cewa hadisi yake na cewa agwadu agde a shagbe hadisi lele megbo kan nibi aka nga kini unwe yo pege una igba ko unye uyale ibuki je una ojele shabunya abubule yonge ya yu fege aljanna eh aboko nge ali kuma nyatulo mole chabukele bubule bubule bubule bubule nyatule aljanna yin ama tule huna ibokele ama nyatule huna ama tule aljanna yin ama nana ama tule huna ama nyatule yin le ama yin ena le ama yin jogide yewa na le ka yewa mamadi mm. ti komisiona, gbọ́gẹ̀ wúni ni mamadi ti commissioner abáyẹ ọ̀nà kuma tí mamadi ti commissioner yí agúnmẹ́ bó àyídá wọ́n yí agúnmẹ́ wọ́n lẹ́gbẹ̀ fún àwọn bó àyí ẹ̀fẹ́ wà rí agúnmà yí yalé yìí wà rí agúnmà yalé yìí má kẹ́nẹ́kọ́ yóò ti lè gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ ní alùgẹ̀ wọ́n afáyọ yìí kìkúrá ni dọ́wọ́ ẹ̀kẹ́ wàágó ẹgbà wáyẹ ìdìkúrá náà ẹ̀wà agúnmẹ́ òdò nálẹ́ màá ṣòdò ẹ̀kwà nẹ̀ fún má ṣòdò mẹ́ mamadu ìtàkàṣí sí àmà lókókó mẹ́tì mamadu ṣe àbẹ̀ àkáàdì vaisa màbẹ́dù ṣe abáyọ̀ yìí òye kẹ́ wọ́n àwọn gẹ́lẹ́gẹ́ commitment kì í yọ yìí responsibility tabali òun yìí kẹta ìṣẹ́sẹ̀lẹ̀ tẹ́ pọ̀ màtó bàbá ní yìí kẹ́lẹ̀ ẹni kọ̀mìtì kàmálú ọgọ́lẹ̀ pàkóṣaka news ẹ̀ ń kẹ́ àlùlẹ̀ ẹ̀kọ́ wá cnn ẹ̀kọ́ bbc turkey ẹ̀bọ̀ ànẹ̀gẹ̀ mú ẹ̀họ́ tí wọ́n rí àkóyọ́dọ́mọ́ ẹ̀wọ̀ yìí ga la ni oge mine kwe chele amaka ma ni we ma we n were ya oyo ni egbako yo bu na adun ka na efe takado yare ya oyo e yin wo idha masal insana durun da arabahu muniban ilayhi oyo a ngem dugunya dun pe ba aba akoya tege aware ya ngire tuma idha azaka e rahmatan emda chenwe chenyo tongele ba

tunale ama na le maalo talije na oji ile ama bebo maalo te una o ma tani bi sallallahu alaihi wasallam ene ma tani ne da agbe hadith rigide main hi muhammad bin sirin yen hi arrijal wala gide we we ne ki kagbolo ini ego ma ki iba ma de ki la ba ko ma ko ariya ma ya chi so ngami sabi o ma ya akola ikola main imma tafakharu wa imma tadhakaru ko ma kini ma amuna aja ba be ko ma aja sharia da ma ko gele ma lade su ma ni abukele amatu le aljana ki inna ba ka bo bula to le aljana yi ko abu hurairah radiyallahu ta'ala no yeni to ngata menini duka abu baba kasime shi ko la gere ngamale sallallahu alaihi wasallam baba kasime ka ma kini amo jaiju e dudu kama adaba ta aljana yi ma daba ojibo abaku otu egba kocho akpọrọ meji ohun maneta gị na anyị abegwu ma anyị arọ nụ uhane ma tuhane a ilawo yeki afane tulojale ko kabun duri yi to uhane lewun amane yi yini ene duki adaba aljanna baba qasim sallallahu alaihi wasallam ka yini duki daba aljanna oya meji ma oya meji leku ma kun wi mali yuramu khasukihima amado okoto okoto ere utare mali turu ore lama <clears throat> turu ore lama no ma fil jannati azabu yani ne duge de aljanna kimano ya nini sai mi abajo yi after kamo ma aljanna mudaba aljanna kwa ko shan ma gini ma yaki sensus kuma wal kama abajo yi amma aljanna nana tuli amma aljanna amana na tuli amana na tamama onale to ugo kuma yaki sensus lele chew ga gị na enwe onye ahụ deju galụ ka le nyonyonyo igbo kele maka gbobele ha abụghị aha onye atụli gbobele anya tụli gbale torubo nne du ma akọ ya meghị eji m ọya gide egwu ma akọ meghị eji tagwụ ma nana tụli ịcha gị be gị kwu emi ti ama ya bụ ọmụmanwụ ma nana ogele domo ege nu abịghị ka oyi ọchọ na mma yomọnwa amụmali ye na anyị tabole manya nya gwalụ ka manyu taka amụmali ye na bobele ta ma nika ya tọ tabokele ma daalị originali bukele ama tuli aljana amma mam da moya ko nga mama aljana ka bukele o ya ne kuma moya mi yeji gire ne dunu ya mi yeji ila dunga gini to ma ma ma bukele ma ma gwalu ka ba yoy buke bubla dal ki ma to akala la gide de hadisi gide hadisi fe yulu ide fi muslim ide fi bukhari ki adunga gini abu bulene dugi we aljana o ya meji ma

tọ́lá ṣe kí ṣègbà máa kójú ọwọ́ ìṣò mátà yìí ẹ̀yìn kọ́lìtì máa kà yìí ìṣò kò títì yìí ma ní kí mọ́yà kóyà ma ọ̀yà gbáyọ ẹ́ dákí mú àmà kákánù gbọ́nà obìnrin kàmà ká yẹ àríyẹ ní ẹyọ ẹ̀dá ogun ma kéde ọjọ́ ìyàwó yìí ń alù àwọn ọlá ń alù ọ̀yà ọ̀nà jíjì wọ̀ ẹ̀dẹ́gẹ̀ẹ́gbùkọ́ màá yìí ega nwolama anwolama nga elie odugiri yi anwolama yi oya de edem ne kada bi ngoda aluke li okwa ya otu tutabale li ega bi ngoda i ma tubo ya polish ele ai ai le go e won tuto ke ni awon le bidi ede dale ade gbadu allah yeni ah hal jazaa'u ihsanu hal jazaa'u ihsani hal jazaa'ul ihsani illa al ihsan Allah yanhi an turome al mudaf al mudaf ilayhi eh al mudaf ilayhi majrur mushashi al mudaf majrur mushashi wal mudaf ilayhi wa wonyo se leun wonyo wonjo akini al ihsanu en an en yoko ne se an turome unta illa al ihsan da ken ti e ma duro me

ومن دونهما جنتان وبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان وبياليه نايميجي كاكاليبا يومنا ودوما كومي everything na double double ko ama ama kola <laughs> oyo enu oku na kola gina ki adu mama gina ni ngoye mi eni eyi wa o ko ngamele ni wo ye yele nu bi ye la ma yu mne wa ti double double rein do oyo aku bi ye ba ma mi yu mne ma yele ma ko bi ai ala rabbi kuma ni e bi amura kogo shi nga mewu nepal jenui yin tota ya meni kere a kisogo ta to ta ko ya nya ju nwa alje na emegi egu ma ngoko abia na ikire alkile ngode Allah tabaraka wa ta'ala ujue aljana yi shem ke mi ujue aljana kuma ya ci abajo yi kemi ko da ma ni ujue aljana kuma ko ayi da shi maki na meji jigire ba maki na iyo ko ayi to duke ko agini doka yina yina lafi ti je da mm shi aljana aljana ni aljana gire ma yani wa min dunihi ma jannatan ubiyele ma aka aljanna wa munan kuma ku biya da rabbul qur'an mudahammatan yenihi aljanna le ti pipa odu o amado yelo ise yin hm yelo o ise yin al khadra yeni asuto leleba amado amado color igbige green domo gele to green domo green there

eyachi kọlọ ihe oruni anyị ma akụkọ ihe na ya dịrịchara ihe na n'ofu dala mmadụ kọlọ ya alije na ọjọọ na mmadụ awa ilemi dala ma anyị mudu ha mata mima na kọdis wada ta min alhadira min shidati rage min alma onugo na na tobi ayi alayi rabi kuma ti tẹ̀sí bá àmì ònà ìfà aljẹnu kura ọjọ́ yẹn yàmì rẹ̀ kàfi ṣe jẹ́ ṣe mọ́mọ́ fi hì máa àyìnà ní na gbọ́kọ̀tà ẹjẹ́ mẹ́lẹ̀ فيهما عينان نضاختان فبأي آلاء ربكما تكذبان فيهما إيه الجنة méjì يكما كوا بيانين àìná ni omi méjì wọ́n jẹ òun àṣà hmm. omi lẹ́gẹ̀ àṣà yìí na gọ́ọ̀kọ̀tọ́ ní ṣéjì àṣà wíléwílé ìjì ní ìṣẹ̀pẹ̀kọ́ na dọ̀ọ̀kọ̀tá ni omi méjì lẹ́kì jọmọ́ ibá na dọ̀ọ̀kọ̀tá ni omi èkìṣẹ̀pẹ̀kọ́ ìṣe yìí omi èkìṣẹ̀pẹ̀kọ́ ìṣe yìí ìṣomi èkì àbùrọ̀ pẹ́ẹ́kà ìṣe ni ọwọ́ màá kí ní ọgọ́kájí lẹ́ ṣẹ́nkún ọlọ́yí ya iṣẹ́ ní ewó òbí ọlọ́yí lèkúwò ya iṣẹ́ ní bẹ̀dọ̀lọ́ yìí tọ́ iṣẹ́ ọgọ́lẹ́gbẹ̀dẹ̀ na ọgọ́ ọkọ̀ta mọ̀mtẹ́lì àtàní iye jíun ṣe pẹ̀kọ́ látẹ̀kọ̀tẹ̀ àní máa bà kọ̀dá omi gílẹ̀mọ́dé àríyẹnilẹ̀ torí ayé ala ìrọ̀bíkùnmá tó kẹ́ aljana laha eroli domo chankaroli domo erolo ganya domo mama ko ya ye lege abe ki ro ko ayike tengo ya de hun olele nga ya ya gbe ayike do ba abajo yi فيهما فاكهة والنخل والرمان فبأي آلاء ربكما تكذبان Hmm, fihi ma fakihatun aláwọ̀ yẹ́ ni ẹ̀rọ olíṣẹ̀dọ́mọ́ ọgọ́kì ìdé ìyókò ayé ìjẹ́kù màkó mẹ́kọ ayé ọgọ́kì ẹ̀rọ olódéhùn yìí olúgùn mẹ́ni ẹ̀rọ olíwọ́jọ̀ mọ́gẹ̀ wọ̀n náàkìlùn dẹ́bìnù ọdọ́mọdá olí dẹ́bìnù ìdágọ́mọ́ alkamẹ́rẹ́ olí ẹ̀bọ̀ jọmọ́ ọgọ́lẹ́mú olí dẹ́bìnù nùgùn wọ́n debinu mẹ́màlùkì dẹ́bìnù dáalu ohun ma kowa mai iya yin ohun ma yi ọmọ ma gidi binu wadda dani isi ya emi hun yake mace kalum ya emi hun yake harin yau ya lice ma don mẹ́mẹ́ yẹ ba ẹgbàlẹ́ takò mẹ́mẹ́ gidi binu ṣe yọ gẹ̀gẹ̀ ayé ya emi hun kì sí yẹ́lò yìí pọ́yọpọ́yọ yìí mú kó yí omi kẹ́gùn mú kó yí omi kẹ́mù ìyàwó imú dàbí tí original shape alùkì dẹ́ta kì gbé ọgẹ́lẹ̀ ara tẹ́ ó lè dà kọ́lọ̀ wọn alẹ́ yóò àbábá kọ́lọ̀ lẹ́gẹ̀dẹ́ ìmánẹ̀gẹ̀ ní mádàlá alùkì dẹ́ tákì gbé tákì bọ̀pì tó kú ọgẹ́lẹ̀ ara tẹ́ onígbòǹgbòǹ wú imú dé ilé tọ́ ó lè dẹ́bìnú lẹ́lẹ́ kì bẹ̀tù máa ríyàn kí ní tìbẹ̀tù ọlá dúbẹ̀tù máa dé òun yìí tọ́ ìdí فيهما فاكهة ونخل ورمان رمان ngodo moge ruman la ande rulele ale gale mino eh muda idana kichi pomegranate mado ale ne pomegranate to ale egbo eh, ka mi male mi oja mi ma ko ma ma ma ko ju ma mi chogede eh chogede no man pomegranate mado egi eh, arabic dictionary do kelli eh ma ko to ba mo de bi ha me ruligi de aljanna ki ma da ne gale ya ni fóbi ayé ààlá ìrọ̀bíkùnmá ti kẹ̀dìbà ìrùra ọjọ́ kìsìnàmẹ́pá àmúnẹ̀pá àlùjẹ̀mí ìyàmẹ̀nìkìrá ẹ̀rẹ̀wọ̀n فيهن خيرات حسان فيهن خيرات حسان فبأي آلاء ربكما تكذبان تو إن حديثك دوما حديث لا ينقى ينقى لما جوادوا كواهنين odin ne gide mu maro akin husayn bin amri hadi ci lati matrukun ene ene man lele ci matrukun shi ne duke ci matrukun shi mami hadisin ba hadisin anu kwayo ni ko man mi kuma ay bo gele mama hadisi ba pati kuma jadu hun to da ma hadisi o gele le unga unga ce te bidia gadu ya dini eh to da le mama cha aji hadisi mama yi ko ne gita ji hadisi goni ye gida imam da no ko la bidia ni hadisi le un o ene ami yahudu wa bo wa ma aka da bani sallallahu alaihi wasallam ma to ni ma ilu nu jojo afil jannati fatiha eruli bi al janna libi yi eruli do mago fihi fiha fakiyatu wa nakhlu wa rumman al janna ni eruli man ni dabino ni rumman kuma ma al janna tan bi ni ma ni to afa an am yahudu matani bi ni ma ni afa ya kuluna kama ya kuluna fi dunya jama ma al janna ma ya al janna ma jo ma ngo je un yo yo yo bene ko ma yile mi aye yau ma yau ma ya logale anibi ni na'am ma je aljanna wa adafun e aljanna ma ngo ango taw yo ma le nga je ele hmm. wa tayihu ke ye ke ma me ma ba ma ma ke wa ni a se o ke yi yi e un e je un e kon je e bi abe e bi adi ha yi de yi ya no ke ya su kolon ẹjàkàyà bí hùwẹ́ ánẹ̀gbé mi ní ẹ̀yìn ajẹ́kì abẹ́jọ kọlu taka àmì yahudi ẹni tọ̀ sọ̀yẹ̀kùbú na hawaii tẹ jẹ́ máa yọ lẹ́yẹ ma wọ́n ń bíòkó ló ti jẹ́ lẹ́gà yá ìbíòkó àníbi ẹ̀ lálàlàlà máa ìbíòkó mẹ́rin wàlákin hùm yàrùkún wàyàrùṣàhùn yàrùkún ugu ohun àdó fáwọn alamakẹ́ alẹ́rù abẹ́kẹ́ alẹ́rù ungadu kwa ngolamai wayarshihun magbishi erdodo angolama roda ugule bitishi magbishi erdodo angolama to chibene kuma ugule ugume ba fayadhhabu allah ma fi bukuni min adha iwadu gide deuma yigi tugwe kuma adu imbiku yigi tugwe kuma adu chechu ogbodun kwa kushaka ile ali rangolama ko ujengo mune mara bitigiye meji hahai ma oyo yodu egalu kangolama mutubu ma yílẹ̀ lè mẹ́ òmìnà rẹ̀ àjùmọ̀ yẹ yẹ yẹ kẹtẹ́ rẹ̀ lórí yẹ kẹ ẹyẹ kí dùn akẹrẹ bọ́mọ̀ yẹn a lé ọlá wọn mọ́rùn tóbi ayé alá ẹ̀rọ̀bìkùnmá ti kẹjìbá aláwẹ̀ ni ṣúrùn makusurọ́tún tilẹ̀kìyà أجمعين أوكي فيهن خيرات ماجين أوكي هالجنة خيرات حسان دمو حسان خيرات خيرات ما كن خيرات إنيوري إنيو ما كن هي جزاك الله خيرا أو جكرو مينيوه جزاك الله خيرات أو جزاك الله بالخيرات أمينيو نانا نانا جكرو مينيو تو خيرات تامينيو ده حسان يا شيخ khairatu chama alheri alheri hisanu ya chama nyenyenyenyo ma tekete aljana maini en ngocha manyenye yiku ma ngowo hinda en kotada e ni amenyo gijo moku ma ka juru bele ma ka domo bobule yi aljana no bobule ko yo special ko yo ko yi aljana bele bobule le khairatun hisanun bobule memele e alhasanatu alkhuluqil hasanatu alwajhi òyìnbó máa kọ yọ bọ́ ìṣe yàn eéjú máa ìṣe yàn ẹ̀hún dúkìdọ́là máa ìṣe yàn ẹ̀hún lẹ́sẹ̀ ọjọ́ àkíní àmẹ́ èèyàn bá tẹ̀kẹ́tẹ̀ àjẹ́nà fi hinna ìhà máa lè jẹ́nà mọ̀ yákàdọ́mọ inú ṣe bóbulẹ̀ agbodo amalijana ngojo akade abajo ire ebiyo duma yani hi fihi ma amalijana miji makadomo mangoyo gana mayani fihi ma amalijana miji muna makadomo tako jo yaki fihi na e obodo amalijana lele ba khairatun hisan abubulo mumela mumela majuni so bi ayi ala rabbikuma tukadiba oh, amura kojo chinga me amune kwali jenui

ọmọlẹ̀ ìjínú kọ̀lá kàkìdọ́mọ́ yẹnihi annalhúralẹ̀ ainu yọkọ̀ níìnà abóbulẹ̀ ebe kùmàṣì abóbulẹ̀ alìjẹ́na bá ẹgbàdú kàmàjọ alùkùmàjọmọ́ abájọ yìí májọmọ́ máa yáyú májọmá keli májí alìjẹ́na mọ́ abájọ yìí májọmá keli májọmọ́ yáyú májọlùkájọlùká má keli kú ilé má kùmà kọ́ òkè hùn dẹ́ẹ̀ نحن الخيرات الحسان نحن الخيرات الحسان خلقنا الأزواج كرامي يعني نحن الخيرات الحسان أواك ديبا أوا شباب لبيك يا توكا بتماشي جيجبل خلقنا لأزواج كرامي ما na wa nga moko bi uji makumaji ila cho amoko uji makumaji ila àmọ́ kó ìjímọ́ akùnmájọ máa dìzẹ̀ ká akùnmájọ máa já léjì kùnmájọ máa ṣùkọ́lọ̀ mẹ̀mẹ̀lẹ̀ àmọ́ kó ìjímọ́ alẹ́ màá náà àrùn àyá dìde máa kí ilẹ̀ kàmájọ máa kọ́ ilẹ̀ jẹ́lá bídá máa kọ́ nù ilẹ̀ ọmẹ̀mẹ̀lẹ̀ kọ́lá ọmẹ̀mẹ̀lẹ̀ máa kà yìí tọ́tù dáálẹ̀ aláwọ̀ tẹ̀bárakà ọ̀tà jẹ́ àlìyẹ́nà حور مكسورات بالخيام فبأي آلاء ربكما تكذبان حور أبوك للبا حور ماشي بمعنى أبوك أنك عدى أنك عدى كعدى جوجة حور أو ماشي مقصورات في مقصورات بوك ما هو مادي في الخيام جهاجو أو ماشي bí ma na mmadụ dọrọ data ka nwa ọmọ ọmọgwọ ma akeda ihe akpụ ma ya nwuchi ikwu kọmpani ma m kwụnye ya akụta ka bịa kwụrụ taka ruru unyi na ogela akpụ na ma yi onwe wee ya oyọnata ma ọ dịgidi nwe emakpụla ebi ka ebi eme ichitana eme ichitana ya mụrụ bụla eruru ukwe nwụtani abụọ adọgịcha gị elere ito chaji singe ya shida ito chaji singe seyin ogala ide echi ema ema ko nshi apo ego dada te emelechi ema ko yoga na shi to e amrudu e amrudu take eda eda luto gbogbo fun aya ni ogala nga mal gena ogala mo ya ligena de maksuratu fil khiyam boku ma ma ma de jihagu o ma shi to bi ay ala rabbikuma tukadiban Eh, urawojo yin eh, ya ngami wune kwa aljanni kira ire muta lam yatmithunna insun qablahum lam yatmithunna insun qablahum wala jan hmm. fabi ayyi ala rabbikuma tukazziban lam yatmithunna insun qablahum wala jan aya ajali gudume ajali gudume wa wajin kal ẹ̀hùn tó jíun kùmàkà wa ẹ̀nà jọ ààrẹ ya àyẹ̀m tábàdọ̀ ọ̀ṣù máa màtá ní òun náà tábàdọ̀ ọ̀ṣù máa màtá ní tó ọlá bóbulé yìí yà yẹn náà ìrọ̀mù tóbi ayé ààlá ìrọ̀bí kùmà kẹ̀dìbà ọjọ́ àfi òra ń yìí yà ọlá rahman wọn yọ kàáyé rahman mà kàáyé súrẹ́ kì á kọ̀lá arahman ẹ̀hùn màá dọ̀ arahman ọjọ́ àti láti dàmá ìlẹ̀ tọkàmí léwu lẹ́gìtì wọn ìgbálùkà amma abin da yoga nimi aba yoyi olari himi aka aba yoyi re tiro le duki aka jo olari gena re e ma chu kole ngwe ne odi ukwele ge uju ali gena uju ali gena olola ngo ja duda amen gide hal gena ngo ja gbalu kawa ku ni re to dale yenihi muttaqiina ala rafrafin muttaqi متكئين على رفرف حبر وبكري حسان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر ما كما كان يجي رفرف يكي بيكي شو يكي يلو يلو تي بارمو كي لا yellow hmm? eh, yellow ẹmọ̀gọ́ kẹ kọ́lọ̀ ẹmàdì fún kàdẹ̀ mtn dẹ́yìn amàdọ́ yellow dọ́mọ̀ òdò dọ́mọ̀ yellow lẹ́lẹ́ eh, o ẹwọ̀n ayédú ṣẹ̀bírìkìtà yọ́lá ma omi omi omi omi omi omi kaadị mtn eh, eh, sim káàdì mtn kẹgà lé omi olẹ́rẹ̀ ìdọ́mọ tó gbọ́dún lẹ́gbà kó omi bíkì odò haì ilẹ̀ ìdọ́mọ gala yẹun gálà ẹwọ́n agbégbégbé náà kàmá yá lé ní gị lụọ lọ́wọ́ ẹ̀yìn omi yọ́ mtn ṣe odò dọ́mọ tọ́ iye ìgbẹ̀ ya kọ́lù ìgbẹ̀ ha eléjì òdò ha tọ blú yẹ omi bí kìá ogo náà yìí ok ogo náà tọ so omi omi eke mi nẹ́yìn yẹ́lẹ̀ ṣe ogo ẹgbọ́gbẹ̀mẹ́lẹ́ omi ìgbẹ̀lẹ́ yẹ́lẹ̀ ṣe ogo ndo mm. yo iye mtn ile shudu iyo mi biki ka aruke mi skuli ile shudu ha eh, ile shi bulu ba kirede ado ma chukoche oyo agini muteki ina ala rofrofin mai kakane o ma jana mai kakane yo yiro profi e ma do rofrofi shi pilu ile de pilu ile chukukulu maga e ma ga kukulu dabe ne gengu martale dabo de ma ne gutana ma wujina ba e amini um, amene gushin ichi me taka bo agala bo ma ba ha o chi ma ile ma le ki ichi file ma do jinu eh, ichi isi a edi kanu abi akini egwa na ala mu edu edu no yere edagba nu eko onu eh, pilo gele de eh, ma da shi oji un ma ma do jinu ile ti ma ga yo ma ga no isi a ebo du si a ma du si a yin wa ro hu mi a hmm, a ya du màṣẹ́ǹkà àmáṣíyà ogé lẹ́fìn tó rọ̀frọ́fìn pílù ilẹ̀ dọ́mọ̀ pílù ilẹ̀ jọmọ ma ti yẹ àlìgẹ́nà àwọn àlìgẹ́nà ìkà màrún náà làmì mádù jínú kúdùrín pílù lẹ́àṣọ kúdùrín odò ìṣẹ́yìn wà abakari yìí hìsàn mayọ̀ abakọ̀rí ni ọmọmẹ̀lẹ̀ abakari yìí yọ kapeti kumadu mayane kapeti yake agberege madu abakari hmm to ujuwe mu shoko amado nka ki joyin to shoko ro ro ki joyin eh emu yidu manyu i payo boji en eh macha ki kete dehun ya, abakari inde kapeti i rogo memele kumadu abakari yin hisan abakari yin hisan ro kapeti yo memele rof rofin ya chipilo pilo. فبأي آلاء ربكما تكذبان انتقاكم تبارك تبارك اسم ربك ذي الجلال والإكرام تبارك افيولو اسم ربك كم يولو اوندو ذي الجلال انك شنك نغاهي والإكرام انك عشانك نجمه efe yolo kimdi yudo joyele udo joyele kallahu udumo mune ke arrahmani arrahmani le wa sudi sura gidei demi gidei on ado katwale enini سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك أبي بانيا رواي أنك يجو إنني إنيجي dengarkan. lah. Assalamualaikum. Alhamdulillah.